إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله الله أطر الصلاة فون بوا محمد صلى الله عليه وسلم أتما تسوج لريد لك لتن القرآن الكريم لتن سورة الأنبياء آية 89 أعوذ بالله من الشيطان الرجيم وزكريا إذ نادى ربه رب رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó parí ìtàn anábì yunus alayhi salatu wassalam ọlọ́run ọba tó rán wa létí ìtàn anábì zakariya alayhi salatu wassalam ọlọ́run ní bákan náà zakariya idnada rabbahu ìgbà tó ké pe ọlọ́run ọba rẹ̀ rabbi èrè ọlọ́run ọba mi ò la tadharni fardan má fi mí lẹ̀ lémi nìkan wa anta khairul warithin ìwọlọba tí fi dáa jùlọ ìwọ lẹni tí fi dáa jùlọ nínú gbogbo ẹni tí ó ṣẹkù zakariya alayhi salatu wassalam òun lẹni tí ó gba mariam tí ń ṣe ìyá anabi isa alayhi salatu tó gba tọ́ ó gan fún rẹ̀ ò tí òun gan fún rẹ̀ ó wá ọmọ òun náà képe ọlọ́run ọba ó ní ìrẹ ọlọ́run ọba o rọ́bì ìrẹ ọlọ́run ọba mi o ọ̀nà tí yẹn fi gbà képe ọlọ́run ọba òun náà ni pé kí èèyàn gbà wípé òun ni ọba tó dání òun lọba tí í ṣe jẹ ẹ̀mú fún ni òun lọba tó ní kápá lórí ẹni òun náà ni ọba tó ṣe wípé ó ní ẹ̀tọ́ ká ṣèjọ́sìn fún un tàbá ló gbólóhùn rọ́bù àmọ́ túmọ̀ gbogbo eléyìí ìpè ọlọ́run ọba tó dá mi tó ń ṣe jẹ mú fún mi tó ní ẹ̀mí mi lọ́wọ́ ọba tó ṣe wípé òun náà ló lè pa mí ọba tó ní kápá lórí mi eléyìí lára nǹkan tí a fi kíkì ọlọ́run ọba ni òun náà nìkan ní rọ́bì àbí rọ́bà náà ewu jẹ́ pé tá a bá wo alukur'anu karim a rí pé àwọn anabi ọlọ́run ọba wọn sábà máa lo gbólóhùn yìí rọ́bànà àtinà fi dúnìyà hasanatan wàfìlà àkírọ̀tì hasanatan wàkínà àdàbànà ilé ọlọ́run ọba wa o fún wa ní dáadáa láyé ń bí tó bá alikiyama fún wa ní dáadáa bákan anabi adam alayhi salatu salam òun náà ni rabbana zalamna anfusana ìrí ọlọ́wọ́ bá wá o àti ṣe àbòsí fún èmi ara wa wa in lam tagfir lana wa tarhamna tó bá ṣàmójúkúrò fún wa tó ṣàforíjì fún wa tó kẹwa lanakunanna minal khasirin aṣòfò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú anabi ọlọ́wọ́ bá tó ṣe wípé wọn akéèké ọlọ́wọ́ bá rabbi èrè ọlọ́run ọba mi rabbana èrè ọlọ́run ọba wa ló fi jẹ́ pé ìtìsíwájú téèyàn bá fẹ́ ké pe ọlọ́run ọba dáadáa lélẹ́yìí anabi zakariya alayhi salatu salam ó ń wọ ọmọ ó dẹ̀ mọ̀ pé ọmọ tó ń wáyé kò sí ẹni tó lè ṣe àyàfi ọlọ́run subhanahu wa ta'ala kò sẹ́ni tó lè fún yàn àfi ọlọ́run subhanahu wa ta'ala ó wá ké pe ọlọ́run ọba náà torí wípé téèyàn bá ń wọ ọmọ láyé yóò lu sábàbí kéèyàn fi sábàbí lẹ̀ kó mọ́ lu eléyìí ìwọ̀ òun gan ni ẹni tó fẹ́ lówó láyé òun ló ṣe bísínẹ́sì bẹ́ẹ̀ lẹni tó ń wọ́ ma òun ló fẹ́ yóò lọ́kọ sábàbí lélẹ́yìí ṣùgbọ́n àgbọ̀rọ̀ mú sábàbí tó jẹ́ sábàbí haramu ni kí ẹni torí pé òun wówó kó wá wá lọ́nà tó takùtọ̀ lọ́hùn àbó òun wó ọmọ kó wá lọ́nà tó takùtọ̀ lọ́hùn ọba eléyìí ni tí ó da ṣùgbọ́n ká wó ọmọ pẹ̀lú pé ká fẹ́yàwó àbí ká lọ́kọ ní ọ̀nà tó bá tọ́lọ́wọ́n ọba mú eléyìí sábà bí gidi ni àbá ń wó owó ká wá lọ́nà tí ọlọ́wọ́n ọba tó yọnu sí sábà bí gidi ni ẹni tébi ń pa yóò jẹun ni sábàbí àti gbé ebi kúrò nìyẹn ṣùgbọ́n àgbọ̀rọ̀ jẹ́ nǹkan tó jẹ́ nǹkan haramu àgbọ̀rọ̀ wá ìgbé ebi kúrò ní ọ̀nà tí ọlọ́run ọbọ̀ ìyọnu sí téèyàn bá wá mú sábàbí tán yóò wá fi yókù lẹ̀ fún ọlọ́run ọba ṣùgbọ́n gbà mí èèyàn mú sábàbí tó ṣe pé kò ní wọ́ọ̀kì èèyàn afẹ́yàwó tí ò ní bímọ èèyàn alọ́kọ tí ò ní bímọ wọ́n á ṣe tẹ́sítì fún ọkọ àtìyàwó wọ́n lè ní kò sí pírọ́blẹ́mù àwọn méjèèjì ò ní pírọ́blẹ́mù ṣùgbọ́n tí àwọn méjèèjì bá yà lọ́tọ̀ọ̀tọ̀ tí eléyìí níyàwó mi tí eléyìí ní ọkọ mi sábàbí kan tún ní yíò náà ọlọ́mọba subhanahu wa ta'ala ó lè gbàdúrà ìkíní kejì wọn gbogbo eléyìí a máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ gbẹ́mi lé sábàbí ipe ńgbà tí mo bá ti ṣe léyìí ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni àwọn tó ṣe pé wọn níkàkún fún ọ̀rọ̀ ọlọ́run ọba sábàbí làwọn gbẹ́mi lé lẹ́fi rẹ́ lómi á níbi tó mọ ìmọ̀ ìjìnlẹ̀ dé táwọn bá ṣe báyìí kò sí tó lè yẹ eléyìí ìwò òmùgọ̀ òun ni bẹ́ẹ̀ ni ìrí ọlọ́run ọba fún ni ká gbẹ́mi lé sábàbí ìpínpàtà bá ti ṣe báyìí báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíì òun sọ wípé o ní tí wọ́n ń pè ní tawakul ìgbára lọ́lọ́n ṣùgbọ́n tá a bá wo dáadáa kò ń ṣe tawakul ìgbára lọ́lọ́n lónìí nítorí ní àtàwakul òun ni kéèyàn gọ́ òun náà ni kólóhùn òní mú sábàbí tóun bá jókòó ńlé tóun ò jáde tọ́lọ́n bá ó jẹun òun ó jẹun tóun ò bá fẹ́yàwó tọ́lọ́mbá lóun ó bímọ òun ó bímọ dandan kọ́ ni kóun fẹ́yàwó tóun ò bá jẹun tọ́lọ́mbá lóun ó yó òun ó yó dandan ni kóun jẹun òun gbára lọ́lọ́run eléyìí ó pè ní ìgbára lọ́lọ́run ṣùgbọ́n àwọn àfẹ́sìn àní tàwákùlù ló kò ń ṣe tàwákùlù that is ó gọ̀ ọ̀nà míì tí yẹn tó fi gọ̀ nìyẹn òun ni ká pa sábàbí tì nítorí ẹ̀ ká mú ká mọ́ mu ọ̀nà àgọ̀ kejì ní kéèyàn gbára lé sábàbí èyàn ó ṣe sábàbí yóò tún wá fi ìgbára lọ́lọ́wọ́n ọba kún yóò ṣe sábàbí yóò tún fi àdúrà kún sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ ń pa anabi zakariya ó ní wa zakariya bákan náà zakariya ìdínádá rabbahu ìgbà tó ké pe ọlọ́wọ́n ọba rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ṣàdúrà jẹ́jẹ́ àti kéèyàn ké pe ọlọ́wọ́n ọba rẹ̀ ìgbà míì èèyàn aṣe tí wọ́n ń pè ní mùnàjà òun ni kéèyàn sọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ́ni tó ń ké pe ọlọ́run ọba olóbi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inel musalli yunaji rọ́bọ̀hù ẹni tó ṣe pọ́n kírun àbúnká alkùnrán nínú mọ́ṣáláṣí yunaji rọ́bọ̀hù ó ń bọ́ ọlọ́run ọba ẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni fàlíyàn dùr àdúkùn bímá yunaji hìbì ẹni tó lóun ké pe ọlọ́wọ́n ọba nínú mọ́ṣáláṣí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní kó wo in tó fi ń ké pe ọlọ́wọ́n ọba wàlá yajharu ba'dukum ala ba'din bil qur'an tẹ́ bá ń ka alukur'an nínú mọ́ṣáláṣí ẹ má ka alukur'an lórí ara yín eléyìí ń ka tiẹ̀ ń gbóhùn sókè eléyìí náà ń ka tiẹ̀ ń gbóhùn sókè yóò máa já wọnú ara wọn tí ó máa mú disturbance wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ ilé fún wa láti jí ká mọ̀ wípé tá a bá ń bẹ nínú mọ́ṣáláṣí ààrẹ òun wá ńlẹ̀ torí pé nǹkan tó pa gbogbo wa pọ̀ ni ṣùgbọ́n ànídà òun ni ká sọ̀rọ̀ sókè ká ké pe èèyàn tó bá ṣe pé àdúrà la fẹ́ ṣe ká ké pe ọlọ́wọ́n ọba ní ohun tí ó lọ sókè zakariya ní ààyè yìí ó ké pe ọlọ́wọ́n ọba ìdínàdàrọ̀ bọ́hùn ó ké pe ọlọ́wọ́n ọba pé rọ́bì ìrẹ́ ọlọ́wọ́n ọba mi látàzárni fardan wọ́n fi mí lẹ́lé mi nìkan wọ́n á ń ta khairul warisin ìwọlẹ́ni tó lóore jù nínú gbogbo ẹni tí ó kàn yín ọlọ́wọ́n ọba náà ni ó kàn yín kullu man alayha fanin wa yabqa wajhu rabbika dhul jalali ikram ọlọ́ni gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ni ó tán yóò wá ṣẹ́kù ọlọ́wọ́n ọba nìkan ọlọ́ngọba nìkan ni ó ṣẹkù zakariya ó mọ̀ wípé títọ́ ó bá wọn òun ò dẹ̀ bímọ kí ló ń tọrọ ọmọ fún gẹ́gẹ́ bí a ṣe kà fúnra wa ní suratu mariam torí pé ọlọ́run ọba máa sọ ìtàn yìí láti fi ran wa létí a lè ti fẹ́ gbàgbé ṣùgbọ́n gbàtà wa tún dénú súra mi àtúntún kà àtúntún kà zakariya in tó ń fẹ́ òun náà lẹni tí ó jogun tó gbé dání níṣẹ́ ọlọ́run ọba tó ṣe wípé kíní yóò ní parẹ́ ní àsìkò rẹ̀ iṣẹ́ ọlọ́wọ́n bò ní parẹ́ lásìkò tiẹ̀ ìjẹ́ ànábí ọlọ́wọ́n ọba òun ni nǹkan tó ṣe pé zakariya òun ni nǹkan tó ń bí ọlọ́wọ́n ọba fún pípọ́ ọlọ́wọ́n ọba fún un lọ́mọ kálukú a máa tọrọ ọmọ fún nǹkan oríṣiríṣi ẹlòmíì yóò máa tọrọ ọmọ nítorí kó lè rẹni tí ó ṣàánú rẹ̀ nígbà tó bá di kó dàgbà tó dogbo ẹlòmí ó máa tọrọ ọmọ nítorí wípé ó wo pọ́n tó ṣì bí a tó ń bá tiẹ̀ bímọ ọlọ́run ọba lè kádàrá kọmọ òun kó jẹni tí ó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú reasons tí àwọn èèyàn fi máa tọrọ ọmọ tí zakariya kò ń ṣe pé torí wípé tó ṣì kọ́ kò ń ṣe pé torí wípé kó lè rí ọmọ tí ó sìn àbí kó lè rí ọmọ tí ó tọ́jú rẹ̀ tó bá dàgbà ẹni ọlọ́run ọba ni ṣùgbọ́n ó wù ú kó ṣe wípé iṣẹ́ tó ń jẹ́ yìí kọ́lọ́hún ọba subhana wa ta'ala kó fún un lọ́mọ tí ó lè máa jẹ́rù iṣẹ́ náà lọ a rí pé eléyìí nǹkan tí ó tó ń téèyàn ṣàdúrà lé lórí ni wọ́n ní rí ọlọ́hún ọba má fi mílẹ̀ lémi nìkan wà á ń tẹ xẹ́rù wárí sí ìwọ ni ọba tó lóore ìwọ ló lóore jù nínú gbogbo àwọn tí ó ṣẹkù àdúrà tó ṣe nìyí àdúrà ṣókè ni rọ́bì la tazarni fardan wa anta khairul warithin òun ló jẹ́ pé àwọn àdúrà gbélẹ̀rọ tẹ́lómi ó gbélẹ̀rọ fún wa tún ní ẹ máa ṣe lé eléyìí ó jara ẹ sí òwò ó wà yẹn náfìlà fún ọlọ́run eléyìí ó ṣe kan ó kọjú sí yànmá ìkan ó kọjú sí gábàsì ìkan ó ṣe báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí bídíà ni wọ́n àdádálẹ̀ nú ẹ̀sìn àwọn anábí ọlọ́wọ́ bá ṣíwájú wa wọ́n ṣàdúwà rọ́bánà àtìnà fi dúníà hasanatan wà fi láàkírọ̀ ti hasanatan wà kí náà àzàbànáà àdúwà kanu rọ́bánà zọlámnà àǹfúsánà wà in lam tagfir lana wà tarhamna lana kunanna min alkhasirin àdúwà anábí mi tún lélẹ́yìí bákan náà a ríro àdúwà ti ayub èyí tó ṣe àdúrà tí Yunus tóun náà ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minal zalimin àwọn àdúrà ṣókíṣókí tó ṣe wípé tá a bá ní ká máa tu okun fún ìtumọ̀ ṣùgbọ́n kéèyàn bẹ̀rẹ̀ àwọn àdúrà tó ṣe wípé tá a bá wo tẹ́ni yẹn ń ṣe pàǹtí lókùnú rẹ̀ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ni àwọn nǹkan tó tako mọ́ ọlọ́run lọ́kàn ni ẹni tó ló ń ṣàdúrà ìpé aláhùnmá sọlé alá muhammadin hátàlá tẹ́bùkọ́mìnà sọlá ti ṣe hátàlá yẹ́bùkọ́mìnà sọlá ti ṣe ìrí ọlọ́run bàbá ń sàṣàlátù fanabi tí ò fi ní ṣẹ́kù àṣàlátù kankan mọ́ eléyìí ò kì í ṣàdúrà ṣùgbọ́n ń bẹ́nu tíra táwọn èèyàn ń kà ó ń bẹ́nu tíra àdúrà táwọn èèyàn ń sá aláhùnmá rahman muhammadan hátàlá yẹ́bùkọ́mìnà rahmati ṣe àṣejù àdúrà ni gẹ́gẹ́ bí arákùnrin kan nígbà tó wo bí anábíwá muhammad sallallahu alaihi wasallam bó ṣe tírìtì wọn nínú mọ́ṣáláṣí ìgbà tó wọnú mọ́ṣáláṣí ó tọ̀ sínú mọ́ṣáláṣí lára àwọn lárúbáwò oko tó náà ló ń gba islam ni àwọn èèyàn wá wò pé irú èwo lélẹ́yìí wọ́n fẹ́ kó ìyà fún un òdíṣẹ́ ọlọ́wọ́n ní da'uhu ẹ̀fílẹ̀ látúnsírímùhù ẹ má ṣe nǹkan tí èèfọ́ ìtọ̀ káàkiri إنما bu'istu ميسرين ولم lam tub'athu mu'assirin ọlọ́run ọba ó ṣe yín bó ṣe ṣe yín torí kẹ́ ẹ lè máa mú nǹkan rọ̀ fáwọn èèyàn ni kò ń ṣe kẹ́ ẹ lè máa lé koko mọ́ àwọn èèyàn àwọn èèyàn gba correction ìtara ẹ̀sìn ló fẹ́ mú wọn nà á ipe a tọ̀ sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n nípa sọ̀rọ̀ lásán jẹ́ kán mọ̀ pé léyìí aláìmọ̀kan lélẹ́yìí ó wá pe arákùnrin yìí wípé kò dáa kéèyàn máa tọ̀ sínú mọ́ṣáláṣí báyìí báyìí báyìí báyìí arákùnrin wa wo bá nẹ́bí sọ̀rọ̀ lásán bó ṣe bá òun lò ipe ó farabalẹ̀ pẹ̀lú òun ó ṣàlàyé nǹkan tí ó da fó òun náà wá fẹ́ ṣàdúrà fánẹ́bí sọ̀rọ̀ lásán ó wá ní aláhùnmọ́ hamni wa muhammadan rí ọlọ́run bá ń kẹ́ muhammad wà látẹ́rẹ̀ hamma na ahadan má kẹ́lò mi pọ̀ mọ́ wa mọ́ àmì jẹ́jì nìkan náà ni òun náà wo wípé àwọn èèyàn tán lè mọ́ òun yìí ah, á wọn kó ń ṣàdúrà fún wọn ẹni tó dìsáàfù kóhun ṣàdúrà fún náà lẹni tó rọ̀ fóhun anabiwa muhammad sallallahu alaihi wasallam ni lakoj dọyakta wasi'an in tó fẹ́ o ti náró rẹ̀ anu ọlọ́run ọba èmi àti ò lè jẹ́ tán èmi àti ẹ a lè jẹ anu ọlọ́run ọba tán kí la òun ni pé àwọn àdúrà tó jẹ́ àwọn àdúrà bídíà àwọn àdúrà tó ní ṣíríkò nú ní oríṣiríṣi táwọn èèyàn ń fa àwọn àsàlátù tí ó bá mú tẹ́lómi olóhun fi ń ṣe àsàlátù fún anábíwá muhammad sallallahu alaihi wasallam níta agbọ̀rọ̀ gbéjú sílẹ̀ ni olórí àsàlátù yẹn ni àsàlátù ibrahimiyya àsàlátù tánà bí kó àwọn sàhábà rẹ̀ tó wà ní láàrin kò sí àsàlátù tó dáa tó yìí mọ́ ẹ̀mí ni sàlátù ìfàtí ni sàlátù tunajjina ni jawaharatul kamali ni gbogbo ẹ̀ pátápátá àsàlátù bídíà ni èyí tí wọ́dínsì ẹ̀ ò bá burú nú ẹ̀ tí ò sí ṣeríko nú rẹ̀ tí ò sẹ́bọ̀ nú gbólóhùn ẹ̀ ìròyìn tí wọ́n lẹ̀ yóò jẹ́ kí yẹn jù sílẹ̀ bí ẹni tó sọ yìí pé tó bá kásà láti fàtí ẹyẹ ọ̀kan ó ṣe dìde ẹni tó ka kùránì ní 6000 times gẹ́gẹ́ bí ali harazim ṣe sọ ní òtíra rẹ̀ jawaru ìròyìn burúkú náà fi tì nǹkan ṣùgbọ́n asalatu ibrahimi atanabi kó àwọn sahaba rọ̀dọ̀wọ́n láàrin kò sí àdúrà tó tó kí la fẹ́ ló ń belé òun náà ni pé castic sí àwọn àdúrà tó jẹ́ ṣókíṣókí tó kún fún ìtumọ̀ pàtàkì lọ àdúrà àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ṣe tí ọlọ́run ọba tẹ́ gbàdúrà wọn tá a bá jẹ́ni tó ní rẹ̀spẹ́ẹ̀tì fún wọn àágbà pé ibi tí àdúrà tó pin sínú torí pé kò sẹ́ni tó lè mọ ọlọ́run ọba bẹ́ẹ̀ bí àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa zakariya zakariya idnada rabbahu ìgbà tó pe ọlọ́wọ́ ọba rẹ̀ pé rọ́bì ìrì ọlọ́wọ́ ọba mi ò látàdárni fardan má fi mí lẹ̀lẹ́ mi nìkan wà á ń tẹ̀kẹ́rẹ́ lórí sí wọ́n ló gbogbo ẹni tí ó ṣẹ́kù fastajabna lahu ọlọ́ni àwa gba àdúrà wa wahabna lahu yahya àwọn ọlọ́run ọba afúnni anabi yahya alayhi salatu wa salam wa aslahna lahu zawja ọlọ́run níyàwó rẹ̀ abawasọ́ díẹ̀ ni tó lè bímọ ìyàwó tí ò lè bímọ àwọn ọlọ́run ọba ní kó lè bímọ eléyìí ń ta ronú sí ni ọlọ́run ọba ní lèlá ìmọ̀lùkù samawa ti wàlárd ọlọ́run ní ọlá sánmà àti ilẹ̀ òun lòun ní èèyàn kan ń bá òun pin àwọn tó ń pè lọ́lọ́lá lónìí lára ọlọ́ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni wọ́n ti ń jẹ ọlọ́wọ́ bá dẹ̀ ní afẹ́ni tó bá wù lọ́lá kulilahumma malika almulki tuti almulka man tasha wa tó lọ́lá tuti ọlá o máa ń fẹ́ni tó ṣe wípé wù wàtẹ́nzí ọ̀lmùlùkà mi mọ̀ntàṣá bákan náà ọ̀la ọmọ ń gbà lọ́dọ̀ ẹni tó wù ẹ́ ẹlòmí ó ti lówó lówó lówó lówó ọlọ́run bá dẹ̀ ní kí ni mo fẹ́ sọ ẹ́ lòlòṣì ẹlòmí kò ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tálíkà ni àwọn òbí rẹ̀ wọn ní kankan ọlọ́run bá ní kí ni mo fẹ́ gbé ẹ dìde tuuti ọ̀lmùlùkà mọ̀ntàṣá wàtẹ́nzí ọ̀lmùlùkà mi mọ̀ntàṣá tùcízu mọ̀ntàṣá wàtúdílù mọ̀ntàṣá ẹni tó bá wù ẹ́ ó gbéga e ẹni tó bá rẹ̀ wù ẹ́ ní wàá mú wálẹ̀ bìyẹ́dì kalkhair ọwọ́ rẹ̀ ọlọ́wọ́ bá ní gbogbo tó ń jórí ń bẹ gbogbo tó ń jẹ́ orí ọwọ́ rẹ̀ ọlọ́wọ́ bá ló wà so ọlọ́wọ́ bá subhana wa ta'ala ní lèlá ibùlkù samawati wal ard gbogbo tó ń jẹ́ ọlá sama àti ilẹ̀ wọn ọlọ́wọ́ bá lòun ní yakhluqu ma yasha òun á tó bá ń bẹ́nu èròǹgbà èròǹgbà wọn láti dá òun á yáàbò lè máa ń yẹṣà òyìnà àṣà ẹlòmíì wọn ni kó máa bí ọmọ obìnrin ọmọ obìnrin ó wù láti bọ́kùnrin ṣùgbọ́n mi ọlọ́wọ́ bó kọkùnrin fún un wọ́n yáàbò lè máa ń yẹṣà òdòkóòr ẹlòmíì wọn ni ọkùnrin ọkùnrin ni kó máa bí ó wù láti bí obìnrin ṣùgbọ́n ọlọ́wọ́ bó kóbìnrin fún ọkùnrin nìkan ní títí ẹ̀ áwòyúzọ̀ wéjú òmùdókòrán wáyín àṣà ẹni tó bá dẹ̀ ń bẹ ní òrùngbò wọn lọ́wọ́ ọba láti ṣe ní àgàn òun àṣe lágàn kó ṣẹ́wó ṣùgbọ́n wọn lọ́wọ́ ọba fi ń ṣọlá ni torí pé òun ló ní ọlá sánmà àtilẹ̀ ẹ̀nàhù àlì ibùn kọ̀díyò dájúdájú ọlọ́run ọba òní máa ń pa gbogbo nǹkan òun dẹ̀ ní kápá lórí gbogbo nǹkan kò sí nǹkan tó wọn ọlọ́run ọba ò lè ṣe gbogbo nǹkan ló wọn ọlọ́run ọba tó ní kápá lé lórí òun dẹ̀ ní máa ń pa gbogbo nǹkan bó ṣe ń lọ so ká bímọ ọlọ́ọ̀lọ́wọ̀n ọba ni ló fi jẹ́ pé ọlọ́wọ̀n ọba ní yahabu òun bùn ni òun ṣe pé nìyẹn ó dìsáàfù ẹ̀ ìpè ráìtì mi ni ó yẹ kọ́lọ́wọ̀n ọba lè fún mi lọ́mọ ó yẹ kọ́lọ́wọ̀n ọba lè ṣe báyìí ó yẹ kó lè fún mi lówó ó yẹ kó lè fún mi lẹ́mi gúngún kò sí tó jẹ́ ráìtì wa ń bẹ̀ torí pé òun ló dá wa n dẹ̀ fẹ́ fún kálukú wa ni ó fún èyí tó lóhun ò fún ò fún náà ni ló fi jẹ́ pé àmọ́ tọrọ ipe aláhùnmá lámáníyà lima àtọ̀yìtà wà lámọ́ọ̀tìyà lima manáàtà wà láyà ń fáwùdà jáde ní kàljáde iye ọlọ́wọ́n ọba in tó bá ló fẹ́ fún yàn kò sọ ẹni tó lè ní kí nǹkan ẹ̀ má rẹ̀ in tó bá lè sọ pé òní fún yàn kò sẹ́ni tó lè fún kí gbogbo àwọn èèyàn parapọ̀ káláwọn afun ní nǹkan yẹn wọn á promise ẹ̀ lásán ni kò ní dọ́dọ̀ rẹ̀ wà láyà ń fáwùdà jáde ní kàljáde ẹni tó ṣe yípo lóun lọ́lá òun nípò ọmọ olówó lòun bàbá àwọn olówó ni ọlọ́lá ni bàbá àwọn kò ń ṣe nǹkan tó lè protect yẹn ìyá ọlọ́wọ́n ọba so anabi zakariya ọlọ́wọ́n ọba sọ wípé wà asláhànàlá yàwó rẹ̀ tí ò lè bímọ ta ní ni àwọn ọlọ́wọ́n ọba àtúnṣe àtúnṣe asọ́dọ̀bìnrin dáadáa ìwà rẹ̀ àtúnṣe wà rẹ̀ náà dáadáa so ló fi jẹ́ pé ẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala bá ní akíìmù ni ọlọ́mọba subhanahu wa ta'ala lè sọ ọ́ di ẹni tí ó bí ṣùgbọ́n yóò ní káwa máa mú sábàbí anabuwa muhammad sallallahu alaihi wasallam onítazawájú wàlúdà wàdúdà fẹ́yìn ni mo kàfírùn bí kò mọ̀ mayọ́mọ̀lì kìyàmà tẹ bá fẹ́ fẹ́yàwó ẹ fi obìnrin tẹ rí kó lè bímọ obìnrin tó nífẹ̀ẹ́ yín tẹ́yìn náà nífẹ̀ẹ́ ṣùgbọ́n kí ẹ wo obìnrin kan bí wọn mọ̀ pé ìdílé wọn wọn sábà ń bímọ ń wá ní tó wọn á ṣe tọ́lọ́n bá ní wọn a bí wọn á bí rárá ìwọ músábàbí náà tó bá wá músábàbí lẹ́yìn ìgbà ọba lẹ́yìn ìgbà yẹn kó gbára ọba eléyìí ni wọ́n ń pè ní atawakul ṣùgbọ́n ká má músábàbí káwá ọba ni ó ṣe rárá ẹni yẹn ò ọ̀nà ọba fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún yàn lẹ́yìn tá a bá àwa nù ọba. zakariya ó ké pe ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba gbàdúrà rẹ̀ innahum kanu yusari'una fil khayrati wa yad'unana raghaban wa rahaba ọlọ́run ní àwọn ànábì wa ta dárúkọ yìí àbí zakariya àti àwọn èèyàn rẹ̀ ọlọ́wọ́n ọba ní innahum kanu yusari'una fil khayrati wọ́n máa ń salápá ń tètè níbi gbogbo tó jẹ́ orí ni láàrọ̀ ọ̀nà tí yàn fi rí àánú ọlọ́wọ́n ọba nù òun náà ni pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n náà ni wọ́n náà na má jẹni tó ṣe yí pé yóò máa áwọ́ jẹni tó ṣe yí pé yóò máa ṣe dáadáa máa ná tó ń ní máa na fún àwọn èèyàn jẹ́ káwọn èèyàn jàǹfààní rẹ̀ tó bá dẹ̀ na náà na níná tí wàá fi rí ojú rí ọlọ́wọ́n ba òun ṣe níná tó tún fi rí ìbínú ọlọ́wọ́n ba ẹlòmíì ó ní lọ́wọ́ ṣùgbọ́n owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ dúkìá tó kójọ ìná àpàní ìná yóò máa ná yóò máa fi promote àwọn nǹkan tí e máa rí ìbínú ọlọ́run ọba ni ṣùgbọ́n èèyàn gidi làwọn tó ṣe pé yóò sáré ọ̀rọ̀nà fil khairat àwọn nǹkan dáadáa lẹ́rìí tí wọ́n máa ṣalápa tètè ń bẹ́ wọ́n gbọ́ yí pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí wọ́n fẹ́ náwó sí mọ́ṣáláṣí wọ́n fẹ́ náwó sí ìṣàánú àwọn ọmọ òrukàn wọ́n fẹ́ ṣe nǹkan tí ó jẹ́ àǹfààní fún àwọn ará àdúgbò ẹ̀rí wọn tí wọ́n máa ṣalápa tètè lọ síbẹ̀ àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn lé wọn lórí nínú zakani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa yọ́ wọ́n tún máa ṣàlékún dáadáa yusari aruna fil khairat gbogbo nǹkan tí wọ́n ń pè ní dáadáa ẹ̀ẹ́rì wọn tún máa gbáwájú bẹ́ẹ̀ ni wọ́n ma kọmpíìtì pẹ̀lú ara wọn lẹ́ni tó wá ìyọnu ọlọ́wọ́n ọba lẹ́ni tó wá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹlòmí ẹ̀ẹ́rì tí ó ṣe ìṣe olóore yóò ṣe dáadáa kò ní jẹ́ káwọn èèyàn mọ́ torí pé kiri kò fẹ́ bàjẹ́ bó tiẹ̀ jẹ́ pé ká ṣe nǹkan káwọn èèyàn mọ́ táníyàn wá bá dáa pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ láti lè fi encourage àwọn èèyàn tán fà sẹ́yìn ṣùgbọ́n tó bá ṣe pé torí show off ní ẹni ò ní àwọn ẹni ọlọ́run ọba yusari una fi khairat ẹ̀ẹ́rì wọn tí wọ́n máa ṣalápa ń tètè ń bi gbogbo tó jẹ́ nǹkan dáadáa ìmọ̀ kírù ni ìmọ̀ gbàwẹ̀ ni ìmọ̀ lọ ájì ni ìmọ̀ lọ umra ni tọ́ba ní agbára rẹ̀ yusari'una fil khairat gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa ni wọ́n mọ̀ṣọ́lá pàǹtẹ̀tẹ̀ tó túmọ̀ sí pé kí ni àwọn nǹkan aburú ẹ̀ẹ́rì wọn tún mọ̀ fàṣẹ́yìn bẹ́ẹ̀ tán ní báwọn èèyàn ṣe wọn ní sọ pé torí pé bí táwọn èèyàn lọ ní káwọn náà máa bá wọn lọ tó bá jẹ́ pé nǹkan aburú ni wọn ní báwọn èèyàn dá sí i kò sí pressure tó lè wá lórí wọn family ò bá mount pressure ará àdúgbò bá mount pressure tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ nǹkan aburú ni nǹkan tọ́lọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí wọ́n máa fà sẹ́yìn bẹ́ẹ̀ ni wọn ni bá wọn ṣe ṣùgbọ́n alkhairat àwọn nǹkan dáadáa nǹkan tí yẹn fi gbalada wájú ọlọ́wọ́ bá wọn máa ń sọ alápántìtì wọn a máa ṣe ń bẹ̀ ni eléyìí ni nǹkan tó dáa wọ̀nyẹ́ dùrú nànà bákan náà wọn máa képe àwọn ọlọ́wọ́ bá rọ́gàbáni lẹ́ni tí ọkàn rẹ̀ ń bẹ níbi orí ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́ni tó ń run kan ládá lọ́dọ̀ ọlọ́run ọba wọn á ké pe ọlọ́run ọba nígbà tí nǹkan bá rọrùn fún wọn wọn ṣe ní tó ṣe pé ńgbà tó bá ti dọ́wọ́ wọn wọn ó gbàgbé ọlọ́run ọba ẹni tó ṣe pé ńgbà tí wọ́n bá ní lọ́wọ́ wọn a máa ké pe ọba náà ni wọn a máa sin lọ́wọ́n ọba wọn a máa rántí ọlọ́run ọba ń gbogbo gbà wọ́rọ́ àbà nígbà tí nǹkan àbànújẹ́ bá ṣẹlẹ̀ sí wọn náà wọ́n sá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n mọ̀ wípé àdánwò ọlọ́wọ́n ọba yóò máa wá tó bá dẹ̀ wá kò sẹ́ni tó lè gbé e kúrò àyàfi ọlọ́wọ́n ọba allah náà ọ̀dọ̀ ẹ̀ náà ni ó tún padà sí yad'unana raghaban wọ́n máa ké wá lẹni tó ń fẹ́ dáadáa lọ́dọ̀ wa warahaban lẹni tó ń fẹ́ ká ti kúrò fún ìbànújẹ́ lẹni tó ń bẹ̀rù ìyá ọlọ́wọ́n ọba òun ló jẹ́ pé ńgbà tí yẹn bá ṣàdúrà tó ní rọ́bánà ìrẹ́ ọlọ́run bá wa o àti náà fi dùnìyà fún wa ń dáadáa hasanatan wọ̀fìlà àkírẹ́tì hasanatan fún wa dáadáa láyé yìí wọ̀fìlà àkírẹ́tì hasanatan tó bá tún dọ́ngbìn dé alkiyama fún wa dáadáa kí ni nǹkan tó ṣe yẹn in tó ṣe náà ni kó ṣalápá ń tètè níbi nǹkan dáadáa ó ké pe ọlọ́run bá fún nǹkan dáadáa wàkínà àdàbà náà ọlọ́run bá yà wáyà ìyá kí ni nǹkan tó ṣe yẹn òun náà ni kó bẹ̀rù ìyá ọlọ́run ọba lára nǹkan tó máa fi tì sí ìkànnú àwọn obìnrin ìṣáájú bó ti jẹ́ pé àwọn àmínú àwọn àfáà ní kò lẹ́sẹ̀ńlẹ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn ìlànà tí ò bá mú tán máa ń sọ wọ́n ní pé ìkànnú wọn ní pé aláhùnmá ìrí ọlọ́run ọba nǹkan tó àbúdùkà tí n bá ń ṣèjọ́sìn fún ẹ rọ́gbàtàn fi jẹ̀ náà ti kà wà jẹ́ rẹ̀ fáhárí níhà wà jẹ́ rẹ̀ wa in kuntu abuduka firaran min narik ṣùgbọ́n tó bá ṣe pé mò ń sin ẹ̀ nítorí pé mi tí mo fẹ́ wọná náà fathil níyà jẹ́ kí n wọná ẹ̀ wa in kuntu abuduka li mahabbatika al-azaliya ṣùgbọ́n tó bá ṣe pé mò ń sin rí ọlọ́run ọba nítorí pé mo kàn nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ láíláí faf'al bima tasha ṣe tó bá wù ẹ́ pẹ̀lú mi ẹlòmíràn ni àdúrà àwọn ẹni ọlọ́wọ́n ọba eléyìí ń ṣe àdúrà àwọn ẹni ọlọ́wọ́n àdúrà àwọn ẹni ọlọ́wọ́n ọba ni rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar àdúrà Ànábì sallallahu alaihi wasallam ni ìyẹn máa bẹ̀rù ya náà ni bákan náà ìyẹn máa ń ro kan dáadáa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n mo yìí fẹ́ kankan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba mo kàn ń sìn òun ni ká máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ béèrè ní torí pé ẹrú ọlọ́run ọba nìyẹn ó lè rọrọ̀ kọjá tó lọ́dọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa ni torí pé lára ìròyìn àwọn ẹni rẹ ni pé wọn a máa wá ọ̀rọ̀ gaban lẹ́ni tó ń tàn kò tí ì sin lọ́wọ́n ọba ẹni tí ń sin lọ́wọ́n ọba lẹ́ni tó ṣe pé ó fẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni ó fẹ́ kí ọlọ́wọ́n ọba subhana wa ta'ala kó ti ìyá rẹ̀ kúrò fún wakanu lana khashi'in wọ́n dẹ̀ jẹni tó ṣe wípé àmọ́ rẹ̀rẹ̀ ńlẹ̀ fún ọlọ́wọ́n ọba ẹni tó ṣe pé máa ń ké pe ọlọ́wọ́n ọba pẹ̀lú ìjírẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣe wípé tó bá ń sin lọ́wọ́ ọba ẹ máa rí ìfarabalẹ̀ lára kò ń ṣe ẹni tó ṣe pé tó bá ń sin lọ́wọ́ ọba wìrìwìrì ni ọlọ́wọ́ ọba ní kọ̀dọ̀ aflahalmuminu na lẹ́dínà fi sọ́lá tí him alẹ́dínà fi sọ́lá tí m kọ́ àṣírò ọlọ́ọ̀ ni wọ́n ti jèrè àwọn mùmìnì àwọn tó ṣe pé wọ́n fi sọ́lá tí him kọ́ àṣírò náà ìgbà tán bá ń bẹ núurun wọn wọn ṣe é pẹ̀lú ìfarabalẹ̀ ẹni tó ń sin lọ́wọ́ wa yóò máa ṣe pẹ̀lú ìfarabalẹ̀ eléyìí ló fà á tó jẹ́ pé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala oróyìn wọn ipe wọn jẹ́ ni tí máa ṣe ìfarabalẹ̀ níbi ìjọsìn fún ọlọ́wọ́ wa wọn á ọlọ́wọ́ wa lẹni tó ń tàn lẹni tó ń ro kan orí ọlọ́wọ́ wọn á ọlọ́wọ́ wa lẹni tó ń páyà ìyá rẹ̀ wọ́n kánú lánàá kọ́ àṣọ wọ́n rẹ̀ jẹni tó ṣe wípé ma ń farabalẹ̀ níbi ìjọsìn fún àwọn ọlọ́wọ́n ọba àwọn tí ọlọ́wọ́n ọba ròyìn nú àwọn ànábì rẹ̀ eléyìí ni ìròyìn wọn zakariya ayub yunus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn tó dárúkọ síwájú gbogbo àwọn yìí wọ́n jẹni tí farabalẹ̀ sin lọ́wọ́n ọba wọ́n jẹni tó ṣe pé ma képe ọlọ́wọ́n ọba wọ́n jẹni tí bẹ̀rù bẹ́ẹ̀ náà ni gbogbo wa ṣe gbọ́dọ̀ rí agbọ̀rọ̀ jẹ́ ni tí ó máa képe ọlọ́wọ́ bá ẹni tí ń ṣàdúrà tí ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ń ta fẹ́ agbọ̀rọ̀ jẹ́ ni tí ó máa bẹ̀rù ya ọlọ́wọ́ bá lẹ́ni tó ṣe wípé ó ń bẹ̀rù ya rẹ̀ tí ó fẹ́ wọná ọlọ́wọ́ bá tí ó fẹ́ kí ọlọ́wọ́ bá kó tọ́ sóhun agbọ̀rọ̀ jẹ́ ni tí ó máa farabalẹ̀ nígbà tí a bá ń sin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala eléyìí ni tí ọlọ́wọ́ bá fi ròyìn annabi rẹ̀ lẹ́yìn náà ọlọ́run bá ní wallati ahsanat farjaha bákan náà ẹni tó ṣe wípé ahsanat farjaha ó dáàbò bo abẹ́ rẹ̀ kí obìnrin dáàbò bo abẹ́ rẹ̀ kó má ṣe ṣe kú ṣe quality ńlá ni ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wa kullil mu'minati yaghdudna min absarihinna wa yahfadna furujahunna ọlọ́ọ̀ni rẹ̀ ànábí sọ fún àwọn obìnrin olùgbàgbọ́ ìpè yaghdudna min absarihinna kan rẹ̀ ju wọn lẹ̀ furuja furujahunna abẹ́ wọn kan dáàbò bò wọn gbọ́rọ̀ máa tẹ́ra wọn lẹ̀ ní ìtẹ́kùtẹ́ tán bá fẹ́ lọ́kọ kan lọ́kọ ṣùgbọ́n kéèyàn máa ṣiṣẹ́ zina ipò gbogbo lọ́wọ́ ọkùnrin kan àbíkó tiẹ̀ lọ́fẹ̀ẹ́ lòún ṣe káwọn ọkùnrin máa gun rí òun eléyìí ó kì í ṣe ìwà mùmìnì ọlọ́run ọba subhanahu wa ta'ala ńgbà tó ń ròyìn àwọn mùmìnì ó ní wàlẹ́dínà òun lè foró ojì ìmùhàfùdùn àwọn tó ṣe pé wọ́n ń ṣọ́ abẹ́ wọn lára nǹkan tí wọ́n fi rí ìyọnu ọlọ́run ọba tí wọ́n fi rí àlùjẹ́nà ọlọ́run ọba òun ní kí wọ́n jẹ́ni tí ó mọ̀ ṣọ́ abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí abára wa sọ nípa ọ̀rọ̀ àníkà ẹni tó mọ̀ pé òun ní ìdí obìnrin ẹyọ kan tó ń kó fẹ́ mí sí i ó sì ní opportunity dorí mẹ́rin ṣùgbọ́n kó lọ ṣe zina ní òfò níwájú ọlọ́run ọba orí ibú ńlá níwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ lóbìnrin tó náà mọ̀ wípé kí ni ara òun bẹ́ńbẹ́ kóun náà lọ́kọ èyí tí èèmà ṣe zina eléyìí ni nǹkan tí ọlọ́run ọba fẹ́ kò gbọ́rọ̀ ṣe zina ló fi jẹ́ pé quality olùgbàgbọ́ òdodo òní pé wọ́n ń ṣe zina bàtọ́lọ́wọ́ bá ń ròyìn àwọn ẹni rí lára ń tọ́lọ́wọ́n bá fi ròyìn wọn náà ni pé wà láyé snoon wọ́n ń ṣe zina ọlọ́wọ́n bá so pọ̀ mọ́ à ń ṣe bọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlẹ́dínà láyé dùrú nà má aláhi lan àkàrà wàláyé tolú nà nàfsà lẹ́tì haram aláhi labil haq wọ́n láyé snoon ọlọ́run ní àwọn èèyàn kí làwọn tó ṣe wípé wọ́n ń pè nǹkan mi papọ̀ mọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń pààyàn ẹ̀mí tí ọlọ́run ọba ṣe léèwọ̀ wọ́n ń pa kan nítorí pé kí ni àwọn ń lé ayé kan àbíká láwọn ń dìfẹ́ǹdì ẹ̀sìn ni ní ọ̀nà tí ọlọ́wọ́ bó fọwọ́ sí bákan náà wà láyé nùn wọ́n ń ṣe zina wọ́n máa ń yẹ fún àdálíkà yẹ́lkọ́ àfáàmà ẹni tó bá ṣe kankan nú àwọn kata sọ yìí ni yóò jẹ ẹlẹ́ṣẹ̀ wájú ọlọ́wọ́ bá yóò dọ́ àfúláwùlẹ̀ àdáàbò yẹ́wò malkiyama tó bá jọ́ gbé ní alkiyama ìlọ́po ìlọ́po ìyà ni yóò jẹ wọ́n yà kúlù fíìmù hànà yóò dẹ̀ máa bẹ́ẹ̀ lẹ́ni yẹpẹrẹ kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa so kájẹ́ni tí ó ṣọ abẹ́ wa quality ńlá ni ṣùgbọ́n lára àwọn tí wọ́n ní quality yìí òun náà ni ẹni tí ọlọ́run bá ń ròyìn wálẹ̀tì ahsanat farja bákan náà arábìnrin tó ṣe pé ó ṣọ abẹ́ rẹ̀ fanafakna fi hàmí ruhina ṣùgbọ́n àwọn ọlọ́run ọba àfihàn kan sí ara rẹ̀ wàjàlná àwàbná ayatan ọlọ́run ní òun àti ọmọ rẹ̀ tó jáde lára rẹ̀ àwa ṣe àwọn méjèèjì ní àmì ńlá fún gbogbo àgbáyé tá ọlọ́wọ́n bá ń tọ́ka sí ń bí òun náà ni mariam tí ọlọ́wọ́n bá ti sọ̀tàn ẹ̀ fún wa ní sóràtù mariam ní sóràtù alimran ọlọ́wọ́n bá tún rí pt ẹ̀ fún wa kí àwọn obìnrin kan lè kọ́ṣe rẹ̀ kan kọ́ṣe rẹ̀ nípa kíni nípa ìṣọ́ abẹ́ wọn ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhana wa ta'ala fẹ́ kí nǹkan ìyanu kó ṣẹlẹ̀ ó ní pé obìnrin tí ò lẹ́ni contrary to táwọn kan sọ kó fẹ́ èèyàn kan kò fẹ́ èèyàn kankan kò lọ́kọ rárá kò lọ́kọ rárá ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ ṣe nǹkan ìyanu látara rẹ̀ pé ẹni tí ò lọ́kọ ẹni yìí mo fẹ́ kí ọmọ kan jáde látara rẹ̀ a mọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala innama amruhu idha arada shay'an an yakula lahu kun fayakun ọ̀rọ̀ ọlọ́run ọba nígbà tó bá fẹ́ nǹkan kan tó fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ tó gba lérò pé kó ṣẹlẹ̀ kún máa bẹ fàyà kún nǹkan yẹn rẹ́ṣì yóò máa bẹ olófi pé anabi adam alayhisalatu salam atara yẹpẹ ló ti dá ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ àwọn àrọmọdọ́mọ rẹ̀ ó dá wa látara pé kí ni ọkùnrin àtobìnrin ó sùn mọ́ra wọn tọ́lọ́ba wa ní kó doyún yóò doyún ọmọ wa jáde ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ bírèkì òfin yìí again pẹ̀lú pé kí ni ẹni tọkùnrin ò súnmọ́ ọlọ́run bá fẹ́ kí ni kí ọmọ jáde látara rẹ̀ ọlọ́run sọ pé òun àti ọmọ rẹ̀ a ṣe wọ́n ní àmì fún gbogbo ayé káwọn èèyàn wò pé ọkùnrin ò súnmọ́ obìnrin obìnrin dẹ̀ lóyún bó o ló ṣe rí àwọn tó jẹ́ ni ọlọ́run ọba wọ́n gbà wípé kí ni ìnáma àmúrú ìlà àràdà ṣe àníyàkú rẹ̀ lọ́kùn fọ̀yàkú àwọn tí wọ́n ń ṣe ni ọlọ́run tán ṣe ọ̀tọ̀ ọlọ́run ọba wọ́n ní oyún zina ó lọ ṣe àgbèrè ni ó lọ ṣiṣẹ́ aṣẹ́wó ni bó ló ṣe bímọ ẹlòmíì di kẹfìrí látara rẹ̀ látara pé kí ni ó bú mariam àti ọmọ rẹ̀ isa alayhi salatu salam ó bú wọn ó sọ̀sọ̀kúsọ ń pa wọn ìsọkúsọ ẹyọ ọ̀kan lásán ipe ó lọ ṣàgbèrè ní ọmọ àlè lọmọ yìí ó sọ ẹni yẹn di kẹfìrí kó bá kírun jù bẹ́ẹ̀ lọ kó bá gbàyàn bẹ́ẹ̀ lọ torí pé lára àwọn nǹkan tó pàtàkì jùlọ ta a gbọ́dọ̀ nílẹ̀mí òun ni pé ọlọ́run ọba ní ahsanat farja ó sọ abẹ́rẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́run ọba la ṣe yánu pẹ̀lú pé kí ni a fẹ́ sí lára ẹ̀mí wa ẹ̀mí tọ́lọ́run fẹ́ lára yìí ni a agbára ọlọ́run ọba ni tọ́lọ́wọ́ bá subhana wa tàlá fi ń sọ fún àwọn nasọ́ra ìpè látàkùlù fi dí nìkùn ẹ mọ́ torí pé a fẹ́ mi sí mariamu lára tó wá bí isa alayhisalatu wasalam kẹwàá ṣàṣejù bí ẹ̀sìn yìí إنما عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه ولا تكونوا ثلاثة انتهوا ọlọ́run ní ìsọ ọmọ mariama òjíṣẹ́ ọlọ́run ọba ní kẹlmọ̀ ọlọ́run ọba ní gbólóhùn tọ́lọ́run ọba fi sí ara mariamu ní kò jù bẹ́ẹ̀ lọ wọ̀rúhùn mínú ẹ̀mí ní tọ́lọ́run ọba fi sára mariamu ẹ má sọ yí pé mẹ́ta lọ́kàn ìntahù ẹja wọn bẹ́ àwọn kan náà kọjá àlà lórí ọ̀rẹ́ yìí àwọn kan náà tún kọjá àlà pẹ̀lú pé wọ́n níbo ló ti gbé wá ọmọ àlèlélé yìí obìnrin tí ò lọ́kọ bó ni ó ṣe bímọ definitely ó ṣiṣẹ́ aṣẹ́wó lẹ́yìn ni ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni wàlẹ́tì ahsanat farjaha arábìnrin tó ṣọ́ abẹ́rẹ́ fanafakna fi àmì rúhìnà àwọn ọlọ́wọ́n bá a wá fi ẹ̀mí sí i lára wàjálnà wàbnà ayatan alamin òun àti ọmọ rẹ̀ àdìkàmọ̀ jẹ́ àmì fún gbogbo ayé kan máa jẹ́ àmì fún gbogbo ayé àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run wọ́n rí lára àwọn iṣẹ́ ìyanu ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí àwọn jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba ọ̀tá àwọn ànábì ọlọ́run ọba wọ́n sọ̀sọ̀ kú sọ ń pa rẹ̀ àbí kálómi kí wọ́n gbé sí ipò tí ò tó ipò tí wọ́n gbé sí ipò tó ṣe pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala li takadu samawati yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhiru al-jibalu haddan an da'u lirrahmani walada ọlọ́ọ̀ ní sánmà méjèèjì fẹ́ẹ̀ lè fàya bákan náà ilẹ̀ fẹ́ẹ̀ lè fàya àwọn òkè fẹ́ẹ̀ lè ipe àwọn èèyàn fi ọmọ ti sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ni wa ma yanbaghi lirrahmani an yattakhidha waladan ìwọ ni ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ò gbọ́dọ̀ bímọ ẹ̀yẹ tẹ́kìdá wà lẹ́dẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ń jẹ́ kó yé wa nu ayé yẹn pé nkúlù máa fi samawati wal ardi illa ahti rahmani abda gbogbo tó ń bẹ ń sánmà àtìlẹ̀ gbogbo wọn pátápátá ẹrú ọlọ́run ọba ni wọn kò sọmọ ọlọ́run ọba kò sígbákejì ọlọ́run ọba ń bẹ so ló fi jẹ́ pé anabi isa alayhi salatu wa salam àti ìyá rẹ̀ àmì ni wọ́n jẹ́ adẹ gbọ́dọ̀ gbà pé àmì ni agbọ̀rọ̀ jẹ́ni tí ó ní ìbọ̀wọ̀ fún wọn agbọ̀rọ̀ sọ̀sọ̀kúsọ ń pa wọn ẹni tó pé ní mùsùlùmí tó ń bú ànábì Isa alayhisalatu wasalam kò ń ṣe mùsùlùmí kaulan wahida kò ń ṣe mùsùlùmí kò nípin nínú islam bó tilẹ̀ wò kó mọ́ torí pé gbogbo ohun tó ṣe níṣẹ́ ó ti bà jẹ́ pẹ̀lú kó bẹnu àtẹ́lu ànábì Isa alayhisalatu wasalam àbó bẹnu àtẹ́lu ìyá rẹ̀ torí pé ọlọ́wọ́n ọba oró ìyá rẹ̀ ahsanat farjaha ọlọ́wọ́n ọba ní oṣù abẹ́rẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní wàdọ́rọ̀bà allahu masalan lilladhina amanu imra'ata fir'auna ọlọ́wọ́n ọba ló ń fi àpèjúwe kalẹ̀ fún àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ìyàwó fir'aun nígbà tó sọ wípé rabbi èrè ọlọ́run ọba mi o ìgbà tó sọ pé èrè ọlọ́run ọba nẹ́jì ni mi fẹ̀ràún náà wà á màlì yàmíyà ìyá fẹ̀ràún iṣẹ́ tí fẹ̀ràún ń ṣe yàmíyà ìgbà tó ń tọrọ ọlọ́ọ̀bá subhana wa ta'ala tí ó ìgbà tí ó wà parí rẹ̀ ó wá ní wa maryam abinata imran alẹ́tí ahsanat farjaha àti maryam ìyá ọmọ imran alẹ́tì ahsanat farjaha tó ṣe wípé ó dáàbò bo abẹ́rẹ̀ that is ọlọ́run ọba fi àpèjúwe tiẹ̀ náà kalẹ̀ lilladhina amanu fún àwọn olùgbàgbọ́ òdodo wa maryama ibnata imran alẹ́tì ahsanat farjaha fanafakna fi min ruhina ṣùgbọ́n àwọn ọlọ́run ọba àfihẹ̀mí wá sí lára ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi wa kanat minal qanitin ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ó gbà á gbọ́ tírà ọlọ́wọ́n bá ó gbà á gbọ́ wa kanat minal qanitin lára àwọn tí wọ́n ń sin lọ́wọ́n ọba tí wọ́n jẹ́ ní ire tí wọ́n jẹ́ ní dáadáa ló torí pé ọlọ́wọ́n ọba ròyìn wọn dáadáa nínú al gbogbo àwọn ẹni wọ̀nyí ẹni ire ni wọ́n ẹni tí kékeré ọlọ́wọ́n ọba ni wọ́n ẹni tí sálọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n ẹni tó ṣe kó gbára lé ọlọ́run ọba ni wọ́n in tí àwa náà gbọ́dọ̀ máa ṣe lélẹ̀ yìí ọlọ́run ń sọ gbogbo ìtàn yìí fún wa nítorí pé kí a lè kọ́ ẹ̀kọ́ látara rẹ̀ yóò rí pìtì ẹ̀ ní àmọye ìgbà ẹlòmíràn àwọn pé ah, ọ̀rọ̀ ń pa ẹni yìí ọlọ́run ọba ti sọnu súra báyìí tẹ́lẹ̀ ó ti sọnu súra báyìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó tún tún sọ fún wa nítorí ká lè kẹ́kọ̀ọ́ níbẹ̀ bákan náà ó ń sọ fún wa ká lè mọ nǹkan olówó authentic wo ni òwò authentic nínú àwọn ìtàn tí àwọn èèyàn sọ torí ẹ̀ ló jẹ́ pé súra yìí wọ́n ń pè ní súratul anbiya súra tí ọlọ́run ọba ti sọ ìtàn àwọn ànábì rẹ̀ nítorí kálíbà kọ́ ẹ̀kọ́ ń bẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala èyí tí a wa sọ yìí náà kọlọ̀ba kó jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kárí ẹ̀kọ̀ọ̀kan ń bẹ́ àwọn nǹkan tí a ṣe táìrí ìyọnu rẹ̀ kọlọ̀ba kó ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn nǹkan tá a ṣe táìrí ìbínú rẹ̀ kọlọ̀ba kó yà wáyà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك